Fún àwọn akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ girama, iṣẹ́ ìṣirò jẹ́ iṣẹ́ kan tí ó nira tí kò sì yé ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ìdí kan, ṣùgbọ́n iṣẹ́ ìṣirò yìí ni ó jẹ́ eléyìí tí ó ṣe kànńpá kí wọ́n tó lè ní ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí láti lè yí ìwòye àwọn akẹ́kọ̀ọ́ padà sí rere nípa ti ìmọ̀ iṣẹ́ ìṣirò àjọ aládàáni kan tí a pè ní Just Mathematics ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìpolongo láti lè ṣe ìrúnisókè fún àwọn akẹ́kọ̀ọ́ nínú iṣẹ́ ìṣirò náà kí wọ́n sì lè máa tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ wọn olùdásílẹ̀ àjọ náà ọ̀mọ̀wé Araba Clara tó ń ṣe ṣàlàyé pé àjọ yìí ni ó gbé ètò ìdíje ìṣirò kalẹ̀ fún àwọn ilé ẹ̀kọ́ girama márùn-ún ní ìpínlẹ̀ Ògùn lójúnà láti mọ àwọn tí wọ́n ní ẹ̀bùn ìmọ̀ ìṣirò dáadáa kí wọ́n sì lè fi agbára kún wọn àti pàápàá ṣe ìrànwọ́ fún àwọn yòókù kí àwọn náà lè ní ìfẹ́ sí iṣẹ́ náà kí iṣẹ́ náà sì lè rọrùn fún àwọn náà bákan náà ọkàn tó máa fi nífẹ̀ẹ́ àti máa ṣèṣirò yìí a fẹ́ gbìn sí wọn nínú torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n máa ń sá fún ìṣirò yìí wọ́n máa ń sá fún díẹ̀ dẹ̀kẹ̀ ní pé kò yé wọn so nǹkan tá à ń ṣe ni pé ìfẹ́ yẹn àti pé kó lè yé wọn yẹn òun la wà lórí. àwọn alẹ́nulọ́rọ̀ níbi ètò yìí ni wọ́n gba àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́ lámọ̀ràn láti lè ní ìkọbiarasí tó yẹ sí ètò iṣẹ́ ìṣirò yìí kí wọ́n ní ìkóraníjàánu kí wọ́n sì máa fi gbogbo àkókò wọn sílẹ̀ fún ọ̀nà láti mú ìdàgbàsókè dé bá wọn àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n kópa níbi ètò ìdíje ti ìmọ̀ ìṣirò yìí nígbà tí mẹ́ta ni wọ́n sì fọmọyọ àwọn náà ni yekini farouk tí ó gba ipò kíní elvis ogo gba ipò kejì nígbà tí sunday udoh gba ipò kẹta ẹni tí ó gba ipò kíní ni ó lọlé pẹ̀lú ẹ̀bùn owó ẹgbẹ̀rún lọ́nà igba àti àádọ́ta náírà nígbà tí ẹnì kejì gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà nígbà tí ẹnì kẹta sì lọlé pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó náírà. àjọ yìí wàá fi ẹ̀bùn ìdálọ́lá fún àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama àti igbákejì wọn tí àwọn akẹ́kọ̀ọ́ wọn kópa níbi ètò náà bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ran àjọ náà lọ́wọ́ gba àmì ẹ̀yẹ ìdálọ́lá Yẹmi Dálẹ́mọ̀ ló jábọ̀ ìròyìn